أرتدت بصيرا قال ألم أقل لكم إني أعلم من الله ما لا تعلمون قالوا يا أبانا استغفر لنا ذنوبنا إنا كنا خاطئين قال سوف أستغفر لهم ربي إنه هو الغفور الرحيم فلما دخلوا على يوسف آوى إليه أبويه وقال ادخلوا مصر وقال ادخلوا مصر إن شاء الله آمنين ورفع أبويه على الأرض وقروا له سجدا وقال يا أبت هذا تأويل رؤياي من قبل قد جعلها ربي حقا حقا وقد لي إذ أخرجني من السجن وجاء بكم من البدن من بعد أن نزغ الشيطان وجاء بكم من البدن من بعد أن نزغ الشيطان بيني وبين إخوتي إن ربي لطيف لما يشاء إنه هو العلي الحكيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى وصحبه السلام عليكم وعليكم السلام ورحمة الله وبركاته تطوير دينها وهذا الدين إذا كان قيما كان صاحبه صادقا في اثنين والبدع داء ìgbésẹ̀ wa ń ṣe é dà àwọn tó ń ta àwọn ta ìta sí àwọn tó gbọ́ sí àwọn tó ti pọ̀ ìtàn mayanya àwọn ìwà láti kọ́ tó pọ̀ láwùjọ wa lásìkò wa níwà wa níwà ìwà nínú ọ̀rọ̀ wa nínú ọgbà tá à ń ṣe wọ́n mọ̀ náà kúrò láàyè àgbẹ̀lé à ìdí gbogbo àwọn ọ̀wà bàjẹ́ àkókò ẹ̀sìn àdàbò lórí yóò wà máa mọ̀ lábẹ́ aṣọ tuntun wàlá tẹ́lẹ̀ ọ̀hún kọ́bí ìyàwó kọ́bí nítorí burú ṣùgbọ́n ẹ̀sìn ló. wàá yìí wọ́n sáré ṣùgbọ́n àyè wọn yóò ká ìtẹ̀yìntẹ̀kọ̀kọ̀kọ̀ọ̀nà fún mi kọ́ mi ò ráyè àmọ́ tí yóò fọ gbogbo àyè yìí ni máa ń takọ̀ gbàdà àwọn olùkọ́ni sẹ́kọ̀ gbàdà á ọ̀yá ara ha àjẹ́ àyùkọ̀ ìṣòro ọ̀rọ̀ àrùn ìgbà fún tó bá gbà tuntun yìí tó fọ àwọn àyè yìí tó fọ tó bá fọ ká tó mi lè gbọ́ tuntun أي ما تقول مسجد أريد أن إليه فهو فقد عني عن الصراط المستقيم اللهم إنا نسألك أن تبصرنا اللهم لا تجعلنا عليا اللهم شوالنا قولي nínú àwọn nǹkan tí máa ń jẹ́ kí ìdáwọ́ àkùnfẹ́ kó o هذا الخير ومن انواع الشكر الا تقول نعمة الله كان باختيار ان ترى الله كون يقول الا تقول عن باختيار كون بديش يعني بعدين الله سبحانه وتعالى يعني آه، ان الله يرضى كما قال عليه الصلاه والسلام في صحيح البخاري ومسلم وغيرة الله تعالى ان ياتي المؤمن حرمه اعلموا أيها المؤمنون أيها المؤمنون اعلموا جاهدوا أنفسكم ألا تقابلوا نعمة الله بالإسلام وما وفر في شيء من الجنة فليستغفر لنفسه قبل يوم لا يستطيع ولا تكثر منه شفاعة ولا مغفرة قال الله عز وجل في سورة آل عمران قال سبحانه وتعالى إن الذين تزلهم الشيطان بالشيطان قل أعوذ بالله من الشيطان الرجيم إن الذين تولوا منكم يوم التقى الجمعان إنما استزلهم الشيطان ببعض ما كسبوا إن الذين تولوا يوم التقى الجمعان ọlọ́run ẹ̀rọ ilé àwọn tí wọ́n ní ní ìpadà ìjọba ìyàwó lọ́wọ́ fọ́ọ̀rọ̀ ní ìlú bí wàhálà yìí dé àwọn ọmọ náà lọ. إن الذين تولوا منكم يوم التقى الجمعان لكن على إنما استزلهم الشيطان ببعض ما كسبوا إنما استزلهم الشيطان ببعض ما كسبوا يكون شيء ولقد عفى الله عنهم ولقد عفى الله عنه àmọ́ ẹ wá wò ó ọ̀nà èmi ọlọ́run pẹ̀lú ìwé nínú àwọn orí bẹ́ẹ̀ ìpín hàn. Àwọn ìdájọ́ ní àwọn ìdájọ́ ní kọ́lá bìláàlì nípa nínú ìpàdé ìgbà ọ̀nà ọ̀gbọ́n bàálà kọ́lá lóòótá ìlà ìfowópamọ́ ìgbà ọ̀gbọ́n. ليس الله إله غيركم جميع في الأرض الله يحاول قال كيف قال قال يبلغ المؤمنين المدبر يبلغ المدبر bá tó kọ́ ní ìgbà tọ́lọ́ tó ń fọlọ́ lọ́wọ́ máa ń bèrè fún àjọ nítorí ìgbà ìpàdé tí ó lè pa títí títí tí àbá ẹ̀mí ọ̀ àyè mi ẹ̀mí ìyá àdá. Tẹ́lẹ̀ ní pé àkọ́mọ́ ilé ìwé ní ìjọba. Ọlọ́run fún ọ̀gá ẹgbẹ́ ọmọ ìtàkùbọ̀lá náà. Ọlọ́run gba ẹ̀mí ìtàkùbọ̀lá òkú dojúkọ sí àwọn àwọn ọmọ òdìbò ẹ̀tọ́ kọ́ni ọlọ́run tó máa pè é ọlọ́run dúró sí màdí ìlú ní ìsàlẹ̀ ìsàlẹ̀ ìsàlẹ̀ àwọn tó ṣe ọlọ́run kò bá wọn bẹ̀rẹ̀ ọlọ́run wọ̀ ọ̀dà mọ́. bàbá nínú ìgbà ẹ̀rọ ọlọ́run náà fọwọ́n ní ẹ̀rọ ìlànà kò àwọn ọ̀rọ̀ bá ti yìí sí àyàrá wọn ni àwọn ìgbà ìṣẹ̀lẹ̀ pọ́blẹ́mù ti ní mọ́rọ̀ àti ìjà àwọn sọ̀rọ̀ àti ìyá ìjọba táwọn ọmọ bàbá ti dà bí sọ́nà ní nínú ma'rifatullah wà haqqullahi alayna ẹ̀sọ́ bọ́lá ní wà lórí wà hapù náà. Fáàtì ni mo ní fáàtì náà kọ́lá tó ń di ìlà àti ìjọ yìí dáadáa ní màá ṣe nítorí ọ̀rọ̀ nítorí tá padà lóṣù tá ń ṣiṣẹ́ lóṣù tá a ń sùn lóṣù tá a bá wà títí táwọn abẹ́rẹ́ wò hàn. Ẹni yìí adalah Allah jika aku kembali ke kembali ke kembali so ini akan akan kembali ke ke ke

ibadah dan وإذ تأذن ربكم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد وإذ تأذن ربكم لئن شكرتم ولئن كفرتم إن عذابي لشديد فليعبدوا رب هذا البيت تتطلب زيادة العبادة طلب الزيادة وفي الأمة آه آه آه الله ìjọ ìmọ̀ ṣe fẹ́rẹ̀ wá àlẹ́ bóyá òòtún ní máa ọ̀wá sí i bá a bọ̀ sọ̀rọ̀ wá tẹ̀lé tó lọ́ba yìí tó ká fún ẹ̀rọ yìí à à àti wọn àwọn ọmọ yìí ziyara tó ní iná pàtàkì lọ́wọ́ ziyara ziyara tó ọ̀rọ̀ ìgbà ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ yà wọ́n ọ̀bà àlẹ́ ní àtọ̀ àmọ̀ ọ̀hún nǹkan méjèèjì ni àlùmánù wàlùjúwò àlùmánù wàṣábà àlùjúwò àyíká pípé wàlùjúwò wàlùkọ́wò ìkànnì wọn náà sọ pé wàlẹ́ ní ìlú ẹni náà kò ní bí ṣe ìlú náà kọ́wọ́ náà. wọ́n dára lẹ́nu ọ̀rọ̀ ìlú náà kò ní bí ṣe ìlú náà. علما ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الاموال والانفس nínú àwọn nǹkan tẹ́lẹ̀ yìí nínú tẹ́lẹ̀ orí ẹ̀rọ ló ń gbé gbá ẹ̀rọ láti ìlà orí ẹ̀rọ ló ń gbé. Wọ́n ní ìlà fúnlẹ̀kùn. Wọ́n ní ìlà fúnlẹ̀kùn máa ń tún ìlà fúnlẹ̀kùn. Wọ́n ní ìwé ipò tí òkú òní parapamọ́ kódà kó o má ti bẹ̀ lọ sí òní parapamọ́ yóò lọ sí. Àti ìlú ìlànà ìgbà ìgbà. Onígbùgbẹ́ wípé kò sí láyé obìnrin bá lóun fẹ́ràn èèyàn wàhálà mìíràn ìrẹsì ìfẹ́ràn ọkùnrin wọn ló fẹ́ràn ìyàwó wàhálà mìíràn ní ìyàwó wọn bá sọ nínú àkàmú àkàmú sí ọlọ́ omi ààrẹ ìṣòro ìgbà. العالمين وجعل بينهم مودة ورحمة onígun ọ̀rọ̀ ẹni tó wá fẹ́ bá ẹni níbi ibi wọn kàn máa bá ara wọn kiri pé wọn gbé lọ sọ́kùn yìí wọn máa wá ní àwọn ibi ìgbọ̀kan ó rí pé àwọn ọ̀kọ̀ọ̀kọ̀ọ̀rọ̀ ní ayé rẹ̀ kàmẹ́bí mọ̀tì ẹ̀yà ni ó bá bá wà rẹ̀ ọ̀kọ̀ọ̀kọ̀ọ̀rọ̀ ní ayé rẹ̀ bá ìfẹ́ ká bó kàn yìí. Ibi máa ń ní àtẹ̀lájà. Ó rí pé bí wọ́n bá wọ́n á kúlè sọ́nà ọmọ yẹn ní àwọn ẹ̀rí kò ní máa kò ní wá kópa nítorí ẹ̀rí ìmọ̀ràn tí ìjẹ́ olóṣù sọ́mọ ọ̀rọ̀ ilẹ̀ ìwọ̀n sọ pé problem kan ń bẹ ìjà problem ní reaction ìgbàlódé èmi ló ṣe owó ní títí rẹ̀ tó ló ṣe ta fún pàṣẹ ní south so alukọ́wù ó lè wà níbi tí ìlú yìí àtìlọ́kọ́ òní à nínú ẹ̀mí kan tó bẹ̀rù ní bàbá ìlànà rẹ̀ kó àwọn olùdó tó lóun ti lọ́ba tó bẹ̀rù ní pé bàbá ìtì ìtòbi lẹ́rù ìlànà tó bá yẹn òun ń tọ́lá ìlú rẹ̀ lẹ́yìn ìyá ẹ̀rù bí wọ́n ẹ̀rù ìbàrẹ̀ àbí ìbàrẹ̀ àbí àbí àbàdàn ìlú lágbàdo wà wọ́n ń bẹ̀rẹ̀ ìfẹ́ràn rẹ̀ àmọ́ tó ń gbọ́dọ̀ gbà yìí sí ìgbà ìsìlámù ìyàwó ìlú ìyàwó ọ̀pọ̀ ìgbà ìlú ìgbà ìlú ẹ̀fẹ́ ló pa òṣèlú bọ́ọ̀lù òṣèlú bọ́ọ̀lù. أيما امرئ سوى بأم أليلة فأيما امرئ سوى بأم أليلة سلمها فأي امرئ سوى بأم عميلة في بلد أرى ما تصر عبادة أرى ما تصر لا تعمل عيادتي وما يسلم مضجعي ومكاني وما يسلم مضجعي ومكاني قل أراد منتصر منتصر يا رجل أراد منتصر أراد منتصر لا تمل قيادتي قل ẹgbẹ́ rẹ̀ wá ń wá. ìyàwó rẹ̀ wá tíráì tí wọ́n ń dọ́gbọ́n yọ̀rọ̀ yọ̀rọ̀ pé ó tó gbà kan ìyàwó rẹ̀ tó ń di sọ́fẹ́. tó bá wá yọ sí ìyàwó rẹ̀ wá kí ìyàwó rẹ̀ wá ń dín àsìkò tó ti wá sọ́dọ̀ rẹ̀ ó ti ń su ìyá ní. ṣùgbọ́n wá wọ ìyá rẹ̀ pé ìyá rẹ̀ di sọ́fẹ́ ní fọ́ọ̀rọ̀ lọ ẹ̀yà àti wàmánú láti lẹ́yìn náà. Mata مضجعي ومتاعي وما لك إلينا مضجعي ومتاعي àmọ́ eléyìí náà tó jẹ́ ìyàwó mi òtútù kí ló fà á tó fi kọ́ yẹn gan apáta nínú àwọn tó gbọ́ ìwọ sọ pé ara tó fà á ni pé ó gbọ́ tí wọ́n ń di eléyìí náà tó jẹ́ ìyàwó ẹ̀ tó ní pàtì ó lọ́kọ̀ rẹ̀ làákàyà wàlàmù nípa òtútù wà láàyè bahwa ayo mati mani Wọ́n tú àìlọ́dún tó dé lọ́tọ̀ yẹn yóò gbogbo àlọ́dún yóò tàn yé ní àtọ̀tọ̀ ayé máa ń ná lórí ìyá àlọ́dún yìí ń tán o àlọ́dún yìí ń tán o. Ẹ tó bá ti dé nìkan tí òun ti yára ti ní ń tán sí ẹ̀ kó lè sọ̀rọ̀ kó márùn. A àrọ̀ ìmọ̀tọ́ fún mi làtàmá lórí àdàtì yìí. ومن لكلما مرجعه ومسائي ومن لكلما مرجعه ومسائي àmọ́ wọ́n á rí sí ìyàwó mi àwọn fún ẹ sí ìlú tuntun sùn. àwọn òbí rẹ̀ wọ́n ti máa òwe tí yóò fẹ́ ọ mi o. àwọn ọkùnrin máa sọ fún un ìyá àdàtì. ومن لكم إليها متجعي ومكاني ومن لكم إليها متجعي ومكاني ومجعي ومكاني ojú ẹgbẹ́ ẹgbẹ́ à ọ̀nì lọ pé káfí sáńtì ní ìgbàgbọ́ ọmọ ìlú yẹn ti ta. àwọn olùmọ̀sọ́kùnrin látàkà ẹ̀yà àdàtì wà máa ń látò lẹ́yìn مضجعي ومكاني وملك إلينا مضجعي ومكاني فأي امرئ فاوى بأمها ليلة تنصب فأي امرئ فاوى بأمها ليلة فأي امرئ èyí tó yí èèyàn wá wá ní oní àyè ìdàkan kí ló bí ìyàwó títí ìyá rẹ̀ kí ló bí. Fàlà àìsà ìlà ṣe é ṣe kọ́ wá àwa ni. Á ẹ̀yìn ẹ̀ ti fún ọ̀rẹ́ sínú wàhálà. Torí bá tó gbà kan, ó lè tún kọ lọ. Wọ́n kò sí ìjọra wọn, ìrùjọ́ tó gbé nítorí ìjọra wọn káyọ̀ rẹ̀ ń sáwáàdì omi àlè ìlàta ẹ̀ mọ wàhálà tí àwọn ìṣe tí jẹ́ pé tí ìwé bá rọ ọlọ́pàá tó lọ́sọ̀ báyìí tí mo sọ pé ọmọ kò ní bí ọlọ́dún sẹ́nà kò ní fẹ́ ka ọmọ tó bí kó ayọ̀ ọkọ bẹ̀. káyọ̀ rẹ̀ omi àlè ìlàta ẹ̀ fi ẹ́ pé pàdé ẹgbẹ́ bí wọn ní ẹgbẹ́ àwọn agbẹkọrọ Ọlọ́run mọ bó ṣe yìí ọ tó tó tó gbà kó jẹun kí ni ìlú ti jọba yìí kí lọ́lọ́ ẹ ṣe lọ́ní sí ó ní máàkì ní ọ̀ níta ọlọ́run mọ wọ ọgbẹ́ máàkì ní pé mo kọ́ lè kọ́ ní ọ̀gbìn náà ó ní kí wọ́n náà ọ̀ṣọ́ àlọ́ ìjẹ́yẹ kọ́ọ̀sì àjọ wa náà ìṣàlọ́ fún ẹni ìlú kan wá pàtàkùrọ̀ sí ọ̀rọ̀ tí ò sọnù kiri. ní ti ẹ́ sábà wá mi lé oúnjẹ láì náà máa gbé wọlé kí n fi ẹ́ pé o. ẹ mọ̀ wá bí pàtẹ́ẹ̀sì ìgbàyàkuyà kiri. ṣùgbọ́n ẹ jẹ́ kó gbọ́ wípé mẹ́sìkì lòún ṣe. wà á yọ mọ̀ ẹ́ bí ó ní àlè àtàwọn ṣíṣe kọ wá àwa wàlá àṣà ìlà ìṣàkọlọ ìṣàkọlọ ní ìṣàkọ wá àwa wàlá àṣà ìlà ìṣàkọ wá àwa. àwọn ìyá ọmọ àwọn sọ wípé ìfúnra rẹ kò lóye tó ń tẹ̀lé wọn ni kò sí wàhálà wàhálà wàhálà ló kọ́ ló kàn àwọn tó yẹ kó sí wàhálà bá ba ibi tó padà sí náà ara ah, ohun ọ̀sọ́kùnrin látàrí ilé ẹ̀rẹ́ tí wà láyé láti lẹ́yìn ìgbà ìwà màkà sọ̀rọ̀ ìlẹ̀ sílẹ̀ ìmọ̀ màdìjà ìwà màkà gbogbo ìdòtí láyé olówó káwọn ìlara ìyá rẹ̀ nígbà ìṣùkù yìí a olówó òtún yìí gbẹ gbogbo orí rẹ̀ ń pè é nígbà tó bá tó ní tán ìyá ọ̀tọ̀ wa máa kílẹ̀. ìgbà tó bá tó ní tán ìyá ọ̀tọ̀ wa máa kílẹ̀. ó yẹ kí ìyàgbọ́n ti rí lójú ẹ pé ẹ gbọ́dọ̀ tí a ń fa ètò bọ̀ yìí. lórí ẹ tó lè bọ̀ láti ẹyẹ ẹyẹ kára ọ̀rá lẹ́yìn ọlọ́run bá wà. ohun ẹ̀ sì máa bá wọn sọ́lá ìwádìí tó gbàtí hamad bin salman sọ yìí pé lọ́kùnrin ìdè na mọ̀hásábà ti ọmú wọ mọ̀hásábà ti lá àtàrùn mọ̀hásábà ti lá àlà mọ̀hásábà ti ọmú. ìdílé tó wá fẹ́ràn èèyàn tó láyé ọlọ́run tó dúbà náà. á ọlọ́run ti sẹ́tọ̀ ọlọ́run lè fi akẹ́kọ̀ọ́ ní iṣẹ́ ìkọ́ tó jẹ́ pé á kí wọ́n tún láàrin ọmọ èyí tí ìrẹ̀lẹ̀ rẹ̀ yá ni wọ́n lọ sí ìgbọ́ ìfábúrò rẹ̀ lẹ́nu ẹ̀gbọ́n gbọ́ ìfábúrò rẹ̀ lẹ́nu ẹ̀ ẹ̀ ẹ̀rọ ti kú ìgbà bẹ́ẹ̀ ọlọ́run wá rí bẹ́ẹ̀ inna Allaha la yanzuru ila ajsamikum wala suwarikum walakin yanzuru ila qulubikum kí ni kí máa ẹ̀yìn kí ni kí máa rẹ̀ inú àwa aláìní sínú ọ̀rọ̀ wa nìkan pé ká lówó lọ́lọ́run fẹ́ fi tó láyé táwọn òbí já sí nìkan àwa lọ́lọ́run fún àwọn sọ̀rọ̀ wa nínú kan ní ọ̀rọ̀ wa ní wọn sọ jù ọgbẹ́ yẹn bá kò sí sẹ́yìn ìyá àkiri ọ̀rọ̀ ni yálà nàbẹ̀rẹ̀ wà lọ́kùn lè ṣe ìrìn àlù kọ́ọ̀dù wà lè wà lọ́kùn ìrìn àlù àwọ̀ gbogbo eléyìí kan nínú òfìsí náà wà ọ̀bẹ ṣe ọ̀rẹ́rì gbogbo ilé ìbára ta ń dáhùn sí ní ní o ń dáhùn sí ní ní o kò sí ìwọ̀n mi ní kankan tọ́lọ̀ fún mi orí ilé ayé tẹ́lẹ̀ òun gbà pé ní ìgbọ̀dọ̀ yìí lè ta àwọn ọ̀rẹ́ báyìí á sì kí a. àmọ́ o àmọ́ o àmọ́ o kọ́ńdà bìlá ìgbọ̀n sáà wà á yẹ kọ́ ọ̀gbọ̀n mo bá wọn yàn sáláyé yẹ ṣùgbọ́n dúró náà sí àgbọ̀rọ̀ yìí wọ́n bá tẹ́ wá orí ayé báyìí wọ́n lè gbogbo sẹ́ńsì wọn níwọ̀n sí wa kò sí wọn sí wọn nínú ni. ó ní wọ́n ìgbà jàǹdà wọn mú mi lẹ́yìn kánú òbáná tó bá sì di òru ẹ̀rù wọn yìí padà ẹ̀rù wọn yìí padà. ìtumọ̀ nípa wọn iṣẹ́ ọ̀lẹ́ lọ́sàn-án níbi ọ̀rọ̀ ayé wọn iṣẹ́ kò kí ìlú mi níbi ọ̀rọ̀ àti àná. yẹ̀sẹ̀ dúró sí àgọ́rọ̀ ó rò pé wọn ní mọ́ nìyẹn rí ọláìkọláàkì ìdájá iná ọmọ lẹ́yìn ìdájá iná ọmọ lẹ́yìn tó bá dé o ẹ má fi bẹ̀rẹ̀ ní wọn o yẹ kí ìtajà pa bẹ́ẹ̀ ní orí ìgbà yòó ìdíje ní ìgbà yòó ìdájá iná ọmọ lẹ́yìn káwọn ọba ẹ àwọn ọjà ẹ bá wọn ìdájá iná ọmọ lẹ́yìn. ilé ìlú wọn ni káàkiri máa ń wọ àwọn èèyàn bí wọn ní ẹ bá wọn kọ́kọ́ ká gbé ẹyẹ báyìí káwọn ṣe dá òkú pé wọn lè gbé yẹn wọn àyè máa lè gbé yẹn ó lè gbé yẹn ní sọ̀rọ̀ ọlọ́run bẹ̀rẹ̀ wà lóò. ọlọ́run sọ̀rọ̀ ọkọ̀ lẹ́yìn náà lọ sí sọ́ọ́ tó màá rí àbí ṣé sọ́ọ́ tó màá rí àbí àbí أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحب على طعام المسكين فويل المصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون ọlọ́run bá sọ fún wa pé àrò àìsàn lẹ́yìn ìkàdúró níbi ìwà ìtàjù fún ìtúwálé ìmọ̀ abẹ́rẹ́ ìta ìmọ̀ wọn ni fún ọ̀rẹ́. àwọn àyíkálẹ̀ rẹ̀ káàlùkù fún nǹkan kan sí ọlọ́run wáyé mi níbi ìmọ̀ tàyìmọ̀ tẹ́lẹ̀ pé ìwé òwe ló fi àrò àyíkálẹ̀ rẹ̀ bí àmì tí kò jọ lójú mo jẹ ọ̀nà pé yóò jẹ ojú pé àrò àyíkálẹ̀ rẹ̀ bí àrò àyíkálẹ̀ rẹ̀ bí ìlú àwọn akúrẹ́ gbogbo wọn fún ẹ̀ ìgbẹ́ nígbà tó kọ́lá rẹ̀ gbogbo àwọn ènìyàn kan kò ní túmọ̀ bí wọ́n kò fà yóò fi rè yòókà gbé gbogbo gbé kíni kan wà tọ́lọ̀ ti sára wọn yányá tí ò fi ẹ̀ka wọn gba ìdáhùn bọ̀. yányá insha Allah ta'ala nínú ọ̀gbọ́n tó ń bọ̀ yìí nínú ìrìnsìká ọ̀rọ̀ tó ń bọ̀ yìí òun ni abẹ́bẹ̀rẹ̀ òògùn kíra kàkó àmọ́ sábà kàkíra láàárọ̀ kíláàsì ìrìnsìká fún wa àbí insha Allah lórí òògùn òun ni. رؤيا النبي صلى الله عليه وسلم أو أعلام من قبل الله عليه الصلاة والسلام كما وفاق سيرة جوكي نورك يا أمي يخش ولا إن شاء الله قول يومي على جي الله ولا لا سيكون يقولوا وابو ìṣèlú ní ọlá yìí tẹ oògùn sáyẹnsì olùdókòwò olùdókòwò rẹ ẹyà sáyẹnsì olùdókòwò sáyẹnsì kábíyèsí rẹ tó fi yóò bẹ̀ sọ̀rọ̀ báyìí ó sì máa wò báyìí àhàhà ìṣe láti ní ìhàlà o ó ti tó nǹkan ká ṣẹlẹ̀ sí mi ní bí ní ìṣègùn ìjọ tí mò ń bọ̀ wá ní ìlànà ní àdúgbò tí mo gbé bí ẹlẹ́sẹ̀ mo á sọ ẹrù mi ní tó ń tẹ́tí mọ́ra lọ́wọ́ sálẹ̀ wọn tàbí rárá gbé ní ìlérí pa fún ìgbà ó gbà mí ní jẹ gan ok wọn á bẹ̀rẹ̀ gbé àwọn àdúgbò yìí bẹ́ẹ̀ gbé bí èkó wọn á rántí pé ó ti kú ju ọdún méjì ní ìyẹn lára ó sì wà wá sí ní pààrọ̀ lágbára ìlú bí àyè ìlú gbẹ́rẹ́ yìí ìfá ojú mo rí ní aláìjì báyìí wọn á dúpẹ́ fọlọ́ ìdílé torí pé àyè yẹn ń ṣe àwọn ìlú ìlú náà ń ṣe wọ́n ní ìlú ìlú náà ní ìtàn pé wọ́n ń ṣe àwọn ìlú ìlú láyé rẹ̀. àwọn alhamdulilayi rẹ̀ ẹgbẹ́ ọlọ́run alhamdulilayi ló lè kọ̀ fọ́fọ́n ẹgbẹ́ ọlọ́run tó di màtíríà tó ń bóòlù ọlọ́run ṣe ní ìdáǹjì yóò fi nà láwọ́ gbogbo ọlọ́run bá gbọ́ náà ọlọ́run ti yọ sí àkókò àkàlà. wọ́n fi ẹ̀rọ bùsìkò ẹ̀fẹ̀lẹ́ tó bẹ sí i ń bẹ lára yín àwọn nǹkan tó fi tẹ̀ bá wù yín sí ìyẹn tó sọ̀rọ̀ sọ̀rọ̀ sí àwọn fún iṣẹ́ tó gbà. àrò àyíká lè rí iye tẹ̀lé bí. àrò àyíká lè rí iye tẹ̀lé bí mo rí di. àwọn ìròyìn sí owó àwọn tó ń pe àjì sí ìdí ó ní ìtumọ̀ tó pọ̀ ó lè tún máa ìtajú ìdílé jẹ̀dá àwọn tí wọ́n ń sọ pé kò tẹ̀sán lórí bàbá rẹ̀. Àwọn àyíká ilẹ̀ yìí sọ́nà. Àwọn àyíká ilẹ̀ yìí yóò bẹ́ sí omi sí. Ó máa ń túmọ̀ àlèkùnká òṣìṣirò. A sì jẹ́ mọ̀ pé ìwọ gẹ́gẹ́ wọ́n lè lù. Máàlìkì ìyàwó mi dì í. Máàlìkì ìyàwó mi dì Ọ̀gọ̀rọ̀ àwọn afáàní àdìrì nílò rẹ̀ máàlìkì ìyàwó mi dì í olùkápá ọjọ́ ẹ̀san ọjọ́ ìṣirò ọjọ́ tó yẹ pé tó bá di kọ́ńfẹ́ǹsì ìṣirò ó nìkan ló ní pé nígbà ìṣàrà lórí. وهم لا يجون لا يخفى على الله منهم شيء إن الملك اليوم لله الواحد القهار اليوم تجزى كل نفس بما كسبت لا ظلم اليوم إن الله سريع الحساب ẹ̀rọ ọmọ pé ọ̀rọ̀ ìsáwò yìí ọlọ́run ní àyẹ̀wò ọmọ tìjì dá yẹ́bù ìfọ́nà tó tọ́ a ibi iná sáàtà. iná sáàtà àti ẹkùn àtàdù sí ìhà ìdìbò ìhà ìdìbò ìwà yóò wà ẹni nígbà tí yẹn bèbè. iná sáàtà àti ẹkùn yóò wà o akáàlù òfin àlù tó yá kó lù náà sì lè màkẹta ní fẹ́ẹ́ lè fi parun fúnra mi tàbí kọ́lẹ̀ mi ẹ̀sìn ẹnì kẹ́kẹ́ ọmọ ẹbí mo fẹ́ẹ́ lè fi parun fúnra mi. ọlọ́run sọ fún mi pé ẹ̀rọ amúnusá ilẹ̀ ẹ̀ka وما أمر الساعة إلا كلمح البصر أو هو أقرب ọ̀rọ̀ kúrò bu àdìdí wọ́n máa ń àwọn amúrù bá a ti ní ńlá kàlá olùbákọ̀ nígbà tí wọ́n kẹ́bi tó lajú ẹ̀rọ àtàwọn yẹn ti dín náà bẹ́ẹ̀ wọ́n ní anáwọ̀sì tó fún bẹ́ẹ̀. bá a ti wà yíwá yìí sáyẹn kìámà ńlá báyìí jìnnà yẹ ètò súnmọ́ yẹn kìámà tó tó wá tó tó ọlọ́run bá ní ìyá yìí bá ń jẹ́ ayé pẹ̀lú ìkẹrì àtàánú rẹ̀ mẹ́ta ọwọ́ kẹrì àtàánú rẹ̀ dúró lórí ṣẹ́ẹ̀kùnà àmàlàmù Ibrahim bin Abdulrahman ọgbọ̀nà nàmbà àtàlùkù dára fún un. Dìgbìmísìn ọ̀rọ̀ kúbọ̀rọ̀ ọ̀kìyàmọ́ tó kúbọ̀rọ̀ inú ẹgbẹ́ ọgbẹ́ láti máa ń jọ kí n yẹn. Pẹ̀lú àdínlá yàrá jùdà. يقربك إليك القيامة فكأنك فيها انظر قيامة كأنك فيها بكون ذلك ونفسي إنه خلاصة تكون شيء سنة سنة ونطبق قنصر قيامة الكبرى وقيامة الصبرى وسائر ذلك الحاكم جاءوا المتعقون لا من دونه So, I'm just sorry, I'm not going to àmọ́ kọbúrú bó ní ṣe rí bó ní ṣe wá wọn nígbà wá ní kọ́kọ́ ṣẹlẹ̀ wọn lè tọrọ èèyàn kéjì tí èèyàn bá sún náà rà ẹrú ẹrú tẹ́lẹ̀ tó wọlé èèyàn bá sún náà èdè mọ kọ́kọ́ yóò lọ gbọ́ ìlọ gbọ́ ẹ ṣẹlẹ̀ ọ̀rọ̀ náà nà àríyá ṣe kọbú náà kọ́kọ́ lọ gbọ́ náà kó kọ́kọ́ fi sinmi náà tó tó wọdún oró sì rí ọ̀sán. torí ẹgbẹ́ táwọn tó lè gbé kan dé tán ní kì í so súnà ó bí wọ́n ló wà dé súnà nílẹ̀ rẹ̀ lẹ́tọ̀ tó mi sọ ẹ ní ìlú díẹ̀ lọ lórí ìtẹ́jà lọ́wọ́ lẹ́tọ̀ tó mi sọ yẹn wọ́n máa gbé ìṣe ọjọ́ orí rẹ̀ báyìí nígbà tó mi gbọ̀ gan àtọ́jú orí ìṣe òwò kan ra gba tó ń dì díẹ̀ lẹ́yìn lọ́dún méjì mẹ́ta náà ló wà láàrin ìlú ìwé ìgbà kan ṣe ìgbà kan wá ṣe òun yóò tó gba kéwì rẹ jẹ ó bá ní kí n fòun lẹ̀ kí n lọ tẹ̀lé wọ mo wá ní wọ̀dà ó ní àwa àwa faransé kọ́ wọ́n wá wá kò hó yẹn kiri láàrin onídẹ̀ẹ́dẹ́ ààrẹ òjádìsì kò jáfà kò sí mọ́sáàdì sálàmù òògùn mọ́sáàlàmù yẹn wọ́n mọ̀ dárúkọ àwọn ẹ̀fọ́ níbi tó òògùn kọ̀wé láyé tó òògùn ẹ̀fọ́ fún òwò ojú tó pa wọn lọ wọn gbọ́dọ̀ fún àwọn ọmọ ẹ̀yà wa èdè wọn ń sọ ìtàn ìtàn náà àwọn sálàfù wa fún wọn. ìtọ́wọ̀ ìbẹ̀ bá àwọn afá kan fún wa ní ìtàkùn ìfáìsì wa nípa tó wọ́n dà rẹ̀ yìí wà láì tàbí nǹkan bẹ níbi gan tó ń tó yẹ pé lóòótọ́ kún ní ọ̀làmù ìkọ́ láwùlà dàrí ibi ìgbọ́n tó yàn bá mọ̀ yẹn wọ́rọ̀ èèyàn mẹ́ta péré ló kù pẹ̀lú ọ̀rọ̀ yìí kò yé wa ẹni jẹ́ kó yé èyí jẹ́ kó yé àyẹ̀wò gbà yìí ẹ̀dẹ́ ẹgbẹ́ wọn sixty five gbogbo sàárè mo ṣe tọ́mùrì wọn nípa sixty five náà gbogbo sàárè mo ṣe máa mọ́tò nípa mọ̀ kọ́dé wọn pẹ́ nìkan ní àbí mi ti pọ̀ jù ojú wa wa sọmọ aláìsàn sọ́ọ́nù yìí ni gbogbo sàrí mi sì mọ̀ more than four thousand per day sọ́ọ́nù yìí. ẹ tí wọn bá wá sọmọ aláìsàn ní wàá pọ̀jù rẹ̀ tàbíù tàbíù ìwé ẹni sọ mi kẹjọ ó tàbíù tàbíù sọ́ọ́nù yìí gbogbo ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ wọn ní kẹjọ wa ní sọ́ọ́nù yìí tàbíù tàbíù wọ́n ti tàbíù àgbàmọ́. wọ́n tún wá tún ọ̀dọ̀ tó yẹ fún wa fún ìjọba ìjọba ìlú ẹ tó bá ń wo tẹ̀kíríwò tàbí ẹ wo láti orúkọ mí nàbà rọ wí wà rẹ nàbà rọ wí mélòó ló wà rẹ fún tẹ̀kíríwò tàbí. سلام وما أمر الساعة إلا كلامه ولله غيب السماوات والأرض وما أمر الساعة إلا كلمح البصر أو هو أقرب إن الله على كل شيء قدير Sẹ́ni káàdùkù wá báyìí ló wọlé kòtò báyìí. Ìyá àwọn àtàǹsọ ìdí omi ẹ̀wọ́ ní sọ́dọ̀ ìwé ti bẹ̀rẹ̀ sí i. Òun náà ti sọ wípé awọ́wọ́ wa akọ̀rọ̀ ó súnmọ́ ju bẹ́ẹ̀ lóore yẹn lọ. Àwọn kìí àwọn súnmọ́ ju bẹ́ẹ̀ lọ. Àrò àìsàn lẹ́bi yìí tàbí ìlú. Ọ̀rọ̀ ẹyin tàbí ìlú tàbí ìlú. Àdúrà ni jẹ́ kí ni o? Àjàdá ó sì ní lójú àlè ìgbà. lójú lè jẹ́ hmm? alákọ̀ọ́ lójú lè jẹ́ ó lè jẹ́ àdínú lè jẹ́ mọ́tàlá àpẹẹrẹ yìí kan sì ń gbé bá tó nù sọ́ọ́ òṣèlú ẹ̀gbọ́n jù náà ní ṣèké bí náà jù eight thousand ní sọ́mbì ẹ̀rọ àfọmọ aláìsàn wọn dárúkọ ọ̀rọ̀ wí àwọn tó gba ìgbà eight thousand four kìlítà sọ́mbì nìyẹn ilé ìwé ìwé eight thousand four kìlítà náà ṣé ó sì ń bí báwọn náà. tó torí ẹ̀ ìwọ kan tó lọ sí wọ́n lọ sí mẹ́kẹ́ńjì ní ìlọrin òjì tí ó lọ títí wọ́n ti gbogbo àwọn àyẹ̀ lọ wọn ò gbọ́ owó púpọ̀ ẹ̀yin ọ̀dọ́ ìfilẹ̀ wá gbọ́ owó jẹ owó tẹ̀lé lórí tó títí nǹkan tó ní ní owó ti pọ̀ jù ó kàn bú mi o. náà àwọn tíra kan wà tẹ́yìn bá ń ta ẹ̀ ń ta àwọn tíra yẹn òun náà fi ní background tí ló fà á kan tó kọ́. wọ́n ní wọ́n gbé fún yẹn fatwa kan wà tí mo gbọ́ láti two thousand and eleven mo sì ń kà lórí ẹ̀dùn fún ọ̀lùmọ́rì láyé mo sọ̀rọ̀ yẹn kọ̀ ọ́. àti mọ́tò ni ọ àti di àwọn afọ ọ àwọn àti sọ fún ọ̀rẹ́ ọ̀lùmọ́rì láyé mo sì ń kà lórí ẹ̀dùn fún ọ̀lùmọ́rì kọ̀rẹ́ẹ̀tì ni wọ́n fẹ́ràn mi. few minutes ago nígbà tí ìgbè fún mi lórí ẹ̀fẹ́ ìpinnu ìpè eléyìí ò gbà kí ìgbè fún yẹn sàn wò ìyẹn tún padà ní ìka mímọ níta ìjà pàṣẹ ní ìdílé yẹn ṣé kò tí mọ́tò ọ̀la ìdílé yẹn bẹ́ẹ̀ náà máa ǹjẹ́ lágbára máa ń fi ohun ka akàtàkà nìyí arọ ìmọ̀tọ́ kiri làdàmà lórí àdàtì sílẹ̀bà fún kà sílẹ̀bà fún kàtí tí òun kàn pé arọ ìmọ̀tọ́ kiri láyà máa ń lo ẹ̀yà àdàtì wọ́n máa ń lọ sílẹ̀ ìmọ̀ mọ́tòjà yìí wọ́n mọ̀ ká. وأي امرئ ما استوى بأم حليلة ولا حجل في شقاوة وهوى ọlọ́run ló sàn án ìsìn ìtọ́ mọ́sálà kan tó ní ìdí pé tó bá kọ nǹkan kan ìlú gbígbà wọn ní oògùn òǹkà bó lè lè ṣe wà ń bẹ̀rù ó padà kàkíníkà kàkíníkà kàkíníkà dé lọ́wọ́ gbọ́dọ̀ gbọ́dọ̀ gbọ́dọ̀ kí ni ìṣú ẹ ló sọ fún òògùn òǹkà náà apá kan nínú àwọn tó gba àwọn àṣàárò àrọ̀bùà wọn ní lágbáwọ̀ mọ ìdínà àlùdínà orin wọn àmọ́ tẹ́lẹ̀ ìnáhà mọ̀ṣù tẹ́hìrọ̀ ni bẹ́ẹ̀ni alfáàrù wà lọ́wọ́. nǹkan kàdúrà wọn ní ìdá. ṣé ìran ìlú ìtàlójú ní oko yẹn? tí wọ́n bá rìnrìn àjò wọn máa ń láwọn kan tí mo bá wọn sọ bí ìgbà tí wọ́n ń kọ nǹkan kan tí àwọn ràkúnmí fi mọ sáré nǹkan ọ̀kan bí kọ́sì ní oko làwọn wà àwọn ilé ìwé wọn kó àwọn obìnrin jáde wá máa kọrin gan mọ́sálà yẹn tí ìyàwó ti rí yẹn tí ìyẹn lọ pé èèyàn lè kàn fún ìdàgbé àyù kí ẹ tó ní ilé ìsinmi ìṣẹ̀ ìyàn ó pọ̀pọ̀ ọlọ́run fún ọ nípa òfin ìṣẹ̀lẹ̀ tó tó kàtẹ́rẹ́ mi. lójú ní bá ìṣẹ́yìn kan ìwé à tó bẹ̀rẹ̀ ní ìgbà òun lọ́run fún ọ nípa kó tó kéré bẹ̀rẹ̀ ó gbìyànjú mọ̀ wọ́n ó ti tẹ̀tẹ̀ ìyẹn lásán ní ìgbìmọ̀ ní gbọ́dọ̀ fún ẹgbẹ́ à láti ẹgbẹ́ ìlú ìtọ́ láti ìlú ìtọ́ ní áfíríkì ó lè káwọn ẹ̀kọ́ yìí ó ti hẹ́pù wọ tó bá gbọ́ láti lẹ́nu iye èrè mọ́tẹ́ náà fún àṣẹ tó bá kà gbọ́ láti lẹ́nu tó lágbára ìdè ó ti gbé wọ sí wájú pé ẹ̀rẹ́ mọ́tà kú bá ti kọ̀ǹfàmù tàfẹ́ ó dẹ̀ yí gbé láti kọ̀ǹfàmù tì àbí tó bá ti sọ. wọ́n ọ̀ bá fi lè kọ́ fẹ́ẹ̀ ká o sọ fún ẹ̀ torí ẹ̀yin sàǹfààní náà mọ àwọn èèyàn tó pọ̀ tẹ́tù máa yọ wọn bí lẹ́yìn ìgbàdá bá sàǹfààní rẹ̀ ẹni tó tí wọ́n bá wulẹ̀ wá kàlẹ́ yìí lé wọ́n ti àtúntẹ̀ wọ́n ti hẹ́ wọ́n ti hẹ́ pẹ̀lú sọ́límà kan tí mo gbé wọ lọ torí yẹn nǹkan mi dùn àwọn àjẹ́ tó lágbára ìdílé kan kọ̀ sọ́yìn tí o lè mú each party divide ṣe é ní ìlú oníyìí tẹ́sán ẹ̀ táwọn sọ ibi rẹ tán lẹ́yìn ìgbà tábà fún àmọ́ tán ó sì wá kú ìdájọ́ pé yẹ kọ́ọ̀tọ̀ mọ́ mi òkú ìbẹ̀rẹ̀ náà. ní àṣírí pẹ̀lú àwọn bá tẹ̀sí fọ́pọ́ ètò wíńdí táwọn sọ pé táwọn sọ pé lágbára èyí ti ohun tààrà ó sì rẹ̀ bí ìgbà yìí. أرأيت الذي يكذب بالدين أرأيت الذي يكذب بالدين الدين اسمه الحساب جدب جوال سورة الفاتحة مالك يوم الدين مالك يوم الدين تنطق ذلك الولي سقط جو. ìṣirò àbí مالك يوم الدين wọlé ìkápá ìjọ ìfà abátúwà dín ìṣìkìlì. So, فذلك الذي يدعو فذلك الذي يدعو اليتيم ọlọ́run tó kún sọ̀rọ̀ yẹn ìròyìn àwọn tó ń bẹ wípé ìròyìn àwọn tí ìṣe sí i wọ́n fi hàn pé wọn ò gbàjọ́ ẹgbọ́ wọn ò gbàjọ́ ìṣòro gbọ́ wọn ò gba ẹ̀sán gbọ́ yẹ̀dọ́ ẹlẹ́tì tó bu ẹni tó wáyé pé yẹ̀dọ́ fáwọn ẹlẹ́tì bí ṣídà ti wọ̀ ẹ̀rù àwọn ọmọ òrukàn tí ò sẹ́ni àwọn ìṣẹ́jú ayé ẹ̀kọ́ bí ìṣẹ́jú àánú yé wọn but ibi ìkọlù gbèbí lẹ́yìn inú ayé the next verse ni. ولا يأكل ولا طعام مسكين kọ́sọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní orí ayúkà gbòdì àwọn èèyàn ṣe máa ń kó bá ọmọ àkọ́dáàrin yẹn tó bá lọ́mọ òrukàn lọ́wọ́ ní matrixes àkọ́dáàrin yẹn. bó ẹlẹ́ẹ̀kọ́ yìí yẹ̀rù ti kọ́ wa níta níbẹ̀. wàláyà tó dùn sẹ́wọ́n alhábdùs tọ́lájú ìgbéyìí bí ṣídà fún ká máa sọ fún ẹlòmíì pẹ̀lú pé adéhùn àbí pàtí ìpè ó gbọ́dọ̀ ṣọwọ́ ó gbọ́dọ̀ tọ́jú àwọn eléyìí ó gbọ́dọ̀ fún àwọn eléyìí ọ̀la ẹ̀yẹ tó bú àlàfo àmì níta wàlà yẹ kú wà àlàfo àmì nìkú níta wàlà yẹ bí ìhìn àlàfo àmì nìkú wàlà yà tó dùn ó kúrò pé màdá àlàfo àmì nìkú tọmọtìlúbù àtìbà nígbà tó ṣe jẹ́ ẹ lọ yà fún yín fásitì example tí ó jẹ́ kẹ́ rí pé a ah, gbogbo ara ní kò sóòrò yìí o. láyé tá a wà yìí tó wọlé ta personality ẹ̀ fún yàn torí kẹ́rù mi lè jẹun. sòrò ṣe a ah, irú nǹkan wọ̀nyí irú ìtọrọ láyé rẹ̀ ìtọrọ o sì fi ń ṣẹ́jọ wọn lọ́wọ́ jẹun but àwọn èèyàn kan dín pa wọn fámìlì ni wọn kò sí fún ẹ̀jẹ̀ ah wà ó pé. Okay tí n bá tọrọ lọ́dọ̀ ẹ̀yìn yìí di ẹ̀yẹ ẹ̀yìn n tọrọ fúnra mi màá tọrọ fún àwọn èèyàn tí wọ́n wá yẹ̀yẹ́ mi mo ta pàṣẹ nítorí àwọn èèyàn èmi ò ní mú bẹ́ẹ̀ kó wọ́n dàbí pé mi mo yẹ̀yẹ́ ara mi fún nǹkan jẹ èmi mú bẹ́ẹ̀ èmi lè lè ṣeré nǹkan kan ṣẹlẹ̀ ó ká nǹkan tó pa ẹ̀jẹ̀ títí ń lára àmọ́ nǹkan yẹn kò ní ó àwọn aláìní kan lọ́wọ́ ilé yóò fọ ẹ̀sìn èèyàn dé ní ìkànnà lọ́dún yẹn ní ẹ̀ka náà àwọn you speak for them wàlá yà ó ju àlá. wàlá yà àlá àwọn ẹni yìí aláìní wọn àwọn náà gbọ́dọ̀ ọ̀tọ̀ ó tẹ̀lé pé bàwá ìlú ilé ìlú mi eléyìí. níbi eléyìí torí wá pàtó wà mẹ́rin kí ẹgbẹ́ máa bá àwọn kírun kírun kan tó jẹ́ wípé. ẹlẹ́rìí rẹ̀ máa ń fẹ́lá àti ìmúta ẹ̀rọ. àwọn tó jẹ́ wípé fáàyè ó jẹ́ sọ̀rí èyí wípé ní tàkàbù ó ní nǹkan tó fà á orí ẹ̀rí fáàyè ti gbọ́dọ̀ wà pẹ̀lú fàwáyé lè lè sọ̀rọ̀ ya nǹkan tó náà àlèbí náà wò máa ń sọ̀ láti hí sáà apákan náà wà ní gbogbo ẹgbẹ́ wọn sí òun fẹ́ pé yẹn ti gbàgbé nílò ló tí kó sínú ayé àwọn afáfẹ́ ọdún tó yára pàtó sílẹ̀. wọ́n ní torí àìkú síbẹ̀ rẹ̀ ti bó ṣẹlẹ̀ gánà bíi Muhammad ọmọ máàlùmá gánà bíi kí ọ tó ti gbàgbé tó wà náà níbi lọ́nà bá lù. wọ́n ní ilé yakurudu mi kàn kọ́tì àlìfàn ó jáde nínú tọmọ nìyẹn ní kápá ìyẹn ní sínú kó gbàgbé ó ṣẹlẹ̀ sánà lórí wáyé ló kírun kan tó gbàgbé ara rẹ̀ ọ̀wáyé náà ní èlé mùsùlùmí. wọ́n á ní àkọ́kọ́ tẹ̀m̀bí yẹn tẹ̀m̀bí ẹlẹ́ẹ̀kejì wípé ẹ̀wò lábùkù tọ́lọ́ ọba lò àlẹ́yìn náà hún á kì í ṣe sí sọ̀lá sí i á sọ̀lá sí i wà ìdọ́fà àlùmúfúrọ́jù àlùmọ̀dọ́ ìfádàsí òmùm. àwọn tó yẹ pé ìgbà tí wọ́n máa ń kírun nìkan ìgbà tó bá wà pẹ̀lú àwọn ẹni torí àwọn sọ pé tó fẹ́ mọ̀ pé oríṣi mọ̀nàfìkì àlùkùntà tó sọ́ọ̀lì ìlà kọ̀láwó tí wọn kọ́ bá dáwà tó máa ń sẹ̀yìn náà síra tó ti tẹ́lẹ̀ ó wá ti sọ èyí ṣe mùnàbìkì olórífà ìwà nìfàkì lára o níbo mi o àwọn mùnàbìkì àtúntò àtúntò wá dáwà tó ti dáwà tó ti yẹn náà síra àtúntà èyí ṣe mùnàbìkì olùmọ̀ àjẹbẹ̀ ní nǹkan tó jẹ́bẹ̀ lọ́ra yẹn náà tó wà yes nǹkan yẹn máa ń jẹ́ ìyẹn ni wọ́n ta àṣà kìnnìkan tó wà náà fourteen fourteen forty six Ramadan fifteen àbí èrè mi fourteen ló dẹ̀ ìrìnà ìlà ìrìnà àdúgbò fún àlọ́ tó ó ju fourteen àbí àwọn dáhùn fourteen kìíní kan fourteen fourteen six hmm. wípé ní ìṣe mùnàfíìsì mo ti tẹ̀sẹ̀ mo kírun kọ̀rọ̀ ó di fifteen fourteen forty six yẹn kì í lọ́dún mi o kí yẹn jẹ́ mùnàfíìsì mùnàfíìsì ti àyẹ̀tẹ̀kọ́ ní kí yẹn ti nákúndùn lè ìmọ̀ ní kí yẹn gbàgbọ́ yẹn ní ìgbàgbọ́ mọ́ ìtú jẹ́ mùnàfíkì ẹ̀gbẹ́ nàkùbọ̀lù iman. mo sọ pé àmì ìgbà fún ìgbọ̀mọ̀. àlùkìyàmà tó yàn fi rí pẹlẹgbẹ ẹ ìgbà àlùkìyàmà yẹn gbọmọ ọlọ́run ju ṣẹlẹ̀ fẹ́ni kọ̀ọ̀kan wa ó dàgbẹ́ ní ṣẹlẹ̀ sáwọn ọ̀tá wa. قال الإمام أحمد بن حنبل النفاق كيف قال أن يعبد غير الله أن يكفر بالله ويظهر الإسلام في العلانية تبين so ولا يحب على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم عن صلاتهم ساهوا wọ́n gbàgbé ara ẹni pé wọ́n èyí kí wọn àyàgbùgbà táwọn èèyàn bá wà ń bẹ́ẹ̀ ẹ̀yẹ́ ti ráàlù ara wọn ni àwọn míì náà ní wà mọ̀nàfìkì lọ́wọ́ tó bá fẹ́ gbowó ń sàwọ́dí nípa tòkòtò lókè ó ti ní tòkòtò sàwọ́dí lọ́ta tòkòtò nàìjíríà táwọn ará sàwọ́dí kan bá tètè jáwọn nàìjíríà bí àbárí lọ ẹ wà rí ìkọ́ tó ti ẹ gbà báwo ni wọ́n ṣe rán sòkòtò yà ní ìfà ìgbé lọ ẹ̀yẹ ká sókòtò rẹ̀ òdìjẹ́ bàbẹ̀ ṣe ẹ̀ta ẹni tí kì í bá wọ nìkan bù tẹ́lẹ̀ ọjọ́ tó bá wọ ẹ̀ mọ̀ ẹ̀ wọ nìkan bù ẹ̀ wọ nìkan bù obìnrin kan fẹ́ sọ̀rọ̀ kan fún mi ọ̀rọ̀ yẹn wà sẹ́ńsì ó yẹ kó lè nìkan bù lóògùn ó yẹ kó da nǹkan yẹn lójú lóòtọ́ because n tó ṣẹlẹ̀ sí ní gbèsè ayé rẹ̀ kò yẹ kí èèyàn mọ fèsì ẹni tó ṣẹlẹ̀ sí unfortunately èyí nà ó wọ nìkan bù lójú mi ló wá lọ bí nìkan bù rẹ̀ tí mo ní ah ẹ̀rí wọ nìkan kò tẹ́lẹ̀ torí bó lẹ́sìn ọ̀hún ẹ̀mú wọ̀rí jákujàku kaba ilé ṣe é fojú ẹ̀rí wọ nìkan kò tẹ́lẹ̀ ó rí òótọ́ ni bàtò ló jáde ní òògùn ọ̀rọ̀ yìí máa ti ń lójú gan kó o ń da nìkan kó o ń fẹ́ gbà lọ́wọ́ ẹnìkan ó ti ẹ̀ ó ti jó ẹ̀rí wọ̀ tẹ́lẹ̀ abẹ́lẹ́ ọ̀hún gbogbo tó ṣẹlẹ̀ sí kọ́lọ́n bá ṣàforíjì kọ́lọ́n bá ṣàfárà kọ́lọ́n tó wọnú oṣù iná kọ́lọ́n tó ṣàánú wọn. so ọlọ́run bá sọ pé ẹlẹ́bí náà wọn máa ń sọ láti ń ta o àwọn tí wọ́n ti máa sáwọn ẹ̀ bá wà lọ. nítorí túmọ̀ ó túmọ̀ sí pé wọ́n èyí fún gbogbo ohun tó ń ṣe kọ́lá sáwọn ẹ̀ máa lọ sí wọn èyí tí wọn jẹ tó ti so apá kan ní wọn wọn fún ẹni ẹni ló gbẹmí náà ti pé afọjú kójú kò sí bí o tó bá jẹ pé ó pọ̀ nínú ìṣe sí èèyàn tí èèyàn kà àwọn fún tó wá fẹ́ sí wọn. wọn yìí wá láàyè tí nà sọláta fún mọta ha wọn yìí tún sọlá yẹn ní sáńtítì tó ní ó ní yá kínní ìhìn ìrún ìrún ìrún dẹ̀ nílò ìmọ̀ ó ní rìsíìtì kéèyàn ti mọ̀ èmi ìyẹn gba islam jẹ̀líìlì ìmọ̀ ó ń la fi hàn pé alágbẹ́jẹ́ gba islam sọ̀lá àsọ̀lá àsọ̀lá ànábì bẹ́ẹ̀ kún ilé ayé ànábì bẹ́ẹ̀ sọ pé àsọ̀lá àsọ̀lá àsọ̀lá àsọ̀lá àtà á nù nù nù. ó kó sínú kéèyàn kọ́ bí wọ́n ṣe ń kí i ẹ ṣe nǹkan àwọn ọkàn nílé aláwọ̀tọ́ kílódé láì sàmì aláwọ̀tọ́ tẹ́lifí ètò ṣéèkì ní ọjọ́ ní kókó jà ní. ó wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹlòmíì ti fi sájà nínú àwọn olórí ọ̀wọ́ ẹ̀sìn rẹ̀ ẹ̀dẹ̀ tí yàrá bá kẹ́kọ̀ọ́ tí wọ́n ti bó ń ṣe ìṣẹ̀kọ́ rẹ̀ yóò rọ̀ ọ́n bẹ lọ́rùn. sókè yẹn ó dùn gan aláàbò ìmú yẹn sókè jù bá wọn aláàbò àbí kábíwá mùsùlùmí aláàbò àkùrọ mo gbà yányá ló sọ yányá ó sì ṣe báyìí àbí kò ṣe báyìí àbí kò ṣe báyìí ó sì lè gbé báyà ó lè lọlẹ díẹ̀ ó lè lọlẹ díẹ̀ ó lè lọlẹ díẹ̀ o sì lè máa wájú báyìí tó o ní wọlé rárá wájú báyìí gẹ́gẹ́ bí máa máa lè tìlú kan ìrora wọn sọ pé wàlí wájú ha ká. wàlí wájú ha ká ṣọ́bà ìlàjìdì ìṣòro. alhamdulillahi rabbil tàbí kò ṣe rọ́bù yìí bá tọ́rù rẹ̀ tábà gba àdìsí yẹn tábà táwọn tó gbà kó ọ̀tọ̀ sí ibi tó fi wọ wọlé bọ̀ kì í rẹ̀. bẹ́ẹ̀ ni kì rẹ̀ alhamdulilayi rọ̀bì fáyọ̀ ó rí kóṣù rẹ̀ pé yóò bá fi ń tóbi tẹ́lẹ̀. alhamdulilayi rọ̀bì làálàmì. tó bá fẹ́ ka àwọn sọ́ọ̀rù rẹ máa di ẹyọ kọ̀ọ̀kan fáyọ̀ ó rí pé yóò bá fi ń tóbi tẹ́lẹ̀. báwo ni jìnnà sallallahu alaihi wasallam. الرحمن الرحيم. ó tún ní báwo ni jìnnà ń ka ìparí rẹ̀ ìparí àwọn àyà. níta pé ní mọ́dù àrídìlì sukùn ni ọ sísun bá níbi ṣe máa ń ka parí ni. alhamdulillahi rabbil alamin. الرحمن الرحيم عفوا لا دي كان غنى ما كان إني من قدام القرآن سوا مالك يوم الدين òbú òsì pàtàkì bí ẹ̀sìn alhamdulilayi rabbil alamin arrahman arrahim maliki yawmiddin òbànújẹ́ amánàmí sallallahu alayhi wa sallam. لقد كان لكم في رسول الله لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم wọn jẹjẹ ni. minal mu'minina rijalun sadaqu ma àbúrò alayhi. sábà ní sàrámà káàkiri wọ́n kọ̀ǹtì àbí méjì sara wọn orí yàtọ̀. sẹ́ni bí ìbálẹ̀ rẹ̀ pé Allahu akbar ó di papọ̀ mọ́rọ̀ ni níbi pé káwọ́kọ́ gbọ́wọ́ afẹ́rọ̀ láti bí ibi tẹ̀gbẹ́rẹ́ tó lè haram ló ma Allahu akbar yóò fi lọ lẹ́bẹ̀ẹ́ ọwọ́ rẹ̀ wà lórí òkú lórí orúkún rẹ̀ tó dì í mú táwọn ọmọ nípa rẹ̀ wá kọjú sísàlẹ̀ ẹ̀wò ẹ̀wò Islam ẹ̀wò bí àwọn afáàdé wọ́n lu àlẹ́bí débi pé bí ìgbà tí wọ́n yà á yóò sì máa wo ìsàlẹ̀ bẹ́ẹ̀ ibi tó dojú kan náà ní ma wò bó ṣe gbóyún lọ rẹ̀ sallallahu alaihi wasallam yóò sì sọ subhana rabbiyal azim subhana rabbiyal azim. قال ربي العظيم أما فانتمينا سبوح قدوس رب الملائكة رب الملائكة والروح اللهم لك ركعت وبك آمنت داكو في ويو يجوا من سيحفاظ سوانا سوانا كيلو انصاف هنا اللهم لك ركعت وبك آمنت اللهم ونمتفن يوم wàbíkà amantu wọn ni oníyàwó wàbíkà wàlẹ́kà aslamtu wọn ni ọjà fún khashiya laka sam'i wa basari wa mukhi wa asabi wa azami. ah sẹmi alọ́ọ̀hún ni wọ́n amida láti ibi tó bá ti lẹ́nu yẹn ní ìgbà ẹ̀sìn lọ́wọ́ sẹmi alọ́ọ̀hún ni amida yóò wá dúró yóò sọ pé rọ́bà náà wọ́n lọ́kàtà àwọn táwọn wà lẹ́yìn rẹ̀ àwọn sọ pé rabbana walakal hamd. Allahu akbar gẹ́gẹ́ bí àdìsí abúlé wọn kì í gbọ́wọ́ tí wọ́n lọ oṣù àwọn sọ báyìí kì í gbọ́wọ́ tí wọ́n lọ sí àwọn ìgbà wọn máa sọ pé yóò gbé yóò gbé àmọ́ ti tàyẹ̀ ń yọ àpò wa. Allahu akbar ṣé wo ìtàn rẹ̀ alásábàá ti àdọ̀ wájú orí rẹ̀ àti imú rẹ̀ ẹ̀yọ̀ kan. ọwọ́ ilé ọjọ́ méjì ọwọ́ ilé ọjọ́ mẹ́ta lẹ́yìn tó dàdé lẹ̀ tí ò ka kò ṣe fún ọjọ́ mẹ́ta orókùn alákọ̀ọ́kọ́ ọjọ́ mẹ́rin orókùn kejì ọjọ́ márùn ẹsẹ̀ wa tó wa ọjọ́ márùn ọjọ́ mẹ́fà rí tó o kejì náà ọjọ́ ẹ̀ ń kí <laughs> mo ṣéèkì ni jẹ́. الذين هم عن صلاتهم ساهون الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون الذين هم يراءون àwọn tó jẹ́ ويمنعون الماعون وما قاجل والماعون ó ní gbogbo nǹkan àwọn àbá kan ti fi àlùfáà ṣùgbọ́n ẹ̀kan ní kálukó ní ọkọ kélé náà ní ọkọ kélé ládàá nǹkan àmọ́ ìyá ìlànà àwọn nǹkan tó dáa ni fún mi lọkọ yìí kí ni jẹ́ kí àjọṣepọ̀ dáa àmọ́ gbogbo ẹni tí gbèrè dára ń bẹ lọ́kàn rẹ̀ nínú ìlú ìlú ìyá nǹkan lọ́rọ̀ onímọ̀ ìyá nǹkan lọ́rọ̀ àwọn sálábọ̀ ìdí ìdí wọ́n ní káwọn bá ti ń ṣe nǹkan fún yàn níbo àwọn tẹ́pọ̀ àwọn làwọn ṣe kó náà ní sense of pé àjọmọ ìyára wa ni. àmì ni wọ́n bẹ̀rù ọlọ́run. ẹ sọ fún mi sùn lọ́dọ̀ tó ní ẹ̀yin lẹ́yìn mẹ́rin àpẹẹrẹ àwọn òfẹ́ àwọn òfẹ́ tó nìyẹn ṣẹlẹ̀ láíláí. wọn ò fẹ́ kó wà lọ́kàn rẹ gan. àwọn ọ̀yọ́ ń darí wọn náà ń yọ ajú nínú màálù. àwọn kẹ̀kẹ́ kéèké àwọn oníyìí yamna'una al-ma'ruf wa nankwa àjọlù àjọlù ó ti ó ti à ẹ̀kọ́ tí wàá là àjọ láì fi àwọn olùkárí tó lè yá wọlé kálẹ̀ yamna'una al-ma'ruf tó ti yé yìí tẹ́tijọ́ mọ́ ara yín pé à ṣé o láwọn èèyàn tó lè kalẹ̀ ọ̀kan ẹbí ní máa ń pa ó lè bí tí wọ́n ṣe rí tó bá èèyàn lè bẹ́ẹ̀ ojú èèyàn tí wọ́n wọ́n lè ta owó ọ̀dọ́ ní òní wọ́n ní èyí àjọ ìjọ wa ṣó láwọn ọ̀dọ́ yẹn táwọn náà ti dàgbà ìṣòro ìdájọ́ tó ní tóbi tí ó já ẹ tóbi lọ́tà ni wọ́n fi ń yọ táwọn ìbá ló ń bá wọn gbé dáwà ìmọ̀ wọ̀yẹ́ ń na ẹ̀rọ náà ìmọ̀ ààrùn wọ́n máa ń kọ àjọlù àwọn nǹkan tó gbèké láàrin ara wọn. Kọ́lá sọ́yìn sàrí kọ́lá yìí àsọdọ̀kọ́ àìjàká. Kọ́lá tààlà sí mùnàfíkì. ويقبلون أيديهم من الله أين آخر المنافقون والمنافقات بعضهم من بعض يأمرون بالمنكر وينهون عن المعروف ويقبضون أيديهم نسوا الله فنسيهم وكان سبب بوتي ولا واحد sàlẹ́nì sẹ́yìn ìṣẹ́ lòún ní ní kíní kàtàrà bàìsí wọ́n tẹ́wájú ẹ̀rọ mọ̀ tó dá ó ń fẹ́ dá ló dà mọ́ bẹ́ẹ̀ mọ́ ó dà fún ọ. Iná ìlú rẹ̀ ti fi ilẹ̀ wúlò ní sáà ti Ọlọ́run tẹ̀ bá wá kò kí àwọn ọ̀nà ìdí Kò kí àwọn ọ̀nà ìdí Ọlọ́run ti wá lọ. Àdínú àbá tàmákọ́lá àṣẹ هبة الله بن سلامة في كتاب الناس فمنصور àná àyè àyà الثلاث nígbàlẹ́. sí abdullahi bin ubayi bin sàlẹ̀ ayé àmẹ́tẹ̀ẹ̀ta yìí abdullahi bin ubayi bin sàlẹ̀ lọ́nà sọ̀kalẹ̀ ilé ọlọ́mọ fi àjẹ́ wa ìgbòjọ́ tọ́lọ́mọ bá sọ̀rọ̀ kò lè láyé ó jẹ́ ọlọ́run jù kò yá ọlọ́run sọ̀rọ̀ gbogbo jẹ́ báyà bá ń sọ̀rọ̀ bọ̀nà bí ti láyé abdullahi bin ubayi bin sàlẹ̀ èyí mọ̀ sí ọ̀nà yà abdullahi bin ubayi bin sàlẹ̀ ọlọ́mọ jẹ́ mọ́jà ajá pẹ̀lú mọ́jà ajá lórí ìlú tó abẹ́rẹ́ wọn bá ọlọ́kùnrin fún abẹ́rẹ́ kan fún wa àti parí sọ́rọ́ kìlì màáyì àmàáyì bẹ́ẹ̀ bá yẹ kí fún wa òun náà ní gbogbo nǹkan tó jẹ́ wípé àjọlò rẹ̀ ó kún gbogbo nǹkan tó jẹ́ pé kiri nínú àwọn nǹkan tá a lè fi àjọlò ó lè kó ìràkà sínú ó lè kó sọ́dọ̀ pọ̀ sínú àwọn nǹkan tó jẹ́ wípé ìyàwó lẹ́yìn ọba fojú sí i ìyẹn ní mọ̀ wípé bọ́lọ̀mbà ti ń tan yíyá ní nǹkan kékeré rà ẹ̀ ìnáwó rẹ̀ máa rọ̀ àwọn oníṣìírí àgbààfù àti ẹ̀rọ àwọn náà wàá jẹlọ báwọn àwọn oníṣìírí àgbẹ̀lẹ̀ ìyọ̀ wọn yìí wọn máa kọ àjọ yìí ẹ jẹ́ pé atrin àwọn ìyàwó wa lórí bẹ́ẹ̀ ṣé bá ti ní bí bọ́ọ̀lù ọ̀tá obìnrin yóò ti gbé ìwé ẹ̀dínwó tó kékeré ní àtúntà máa dòwó oṣù kan ìsọ̀kú kàní àwọn abẹ́ni náà jẹ. nígbà náà tó ló pa àwọn fámìlì kan sínú iyọ̀ rẹ̀ bá ní padà sí. jọmọ ẹrú sọ pé ṣé ìyẹn tó pa àwọn fámìlì yìí. sẹ́ni ká ti wá tọrọ ìyọ̀ rẹ̀ láyé àná sí òkú tó ló àbádọ́rọ̀ lọ́nà iyọ̀ wọ̀nyẹ́ lọ́n dia ká lè lò ó lọ́n kó ṣe àwọn wa àmọ́ wípé àwọn ìpàdé ọlọ́run bá ká ọlọ́run wa àmọ́ àti kápá ọlọ́run wa wà lọ́wọ́ yẹn ọgbà náà á ti nà tuntun yẹn àtẹnà yẹn á ọgbà àtẹnà tuntun yẹn ọgbìnà àgbàgbà náà ọgbà náà láti wà ẹ̀ná ìmọ̀ ọ̀kú ṣùkọ́ ó wà yìí ṣé káwá sọ́dọ̀ la àbí ìṣàlọ ó wà ọdọ ẹ. ẹnìkan tó fẹ́ gba ìpamọ́ wọ́n dẹ̀ wọ́n ní ìgbà yìí. Tidak mengalami. Dan dia kami kita waktu itu masalah. Ayo kita misal dia tahu itu. Memang ada misal. Siapa yang nak ubi? Ubi. Alhamdulillah tó táwa ti kí wọn pẹ̀lú lápá ní ìṣá